الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم أباكم فوالون ترى لكم كاتب فوالون ونبغى محمد صلى الله تعالى عليه وسلم أبناء وكي كيولون وكي كيولون كما باء وصلى محمد صلى الله عليه وسلم وعلى نبغى محمد gbogbo àwọn afá mùsùlùmí tí ó ti lọ́kọ́lọ́kọ́ bá kẹ́ wọn àwọn bí wọ́n ti àwọn afá ọkọ́lọ́kọ́ bá kẹ́ wọn tí wọ́n ti lọ àwọn tí wọ́n kù lọ́kọ́lọ́kọ́ bá wọn ṣẹ̀lẹ̀ fún wọn dáadáa fún wọn. نتسواجه في تفسير تذكرة السامع والمتكلم في أدب العالم والمتعلم في أفاوى محمد بن إبراهيم بن جماعة الكناني الشافعي رحمه الله تعالى أتي ṣàlàyé ẹ̀kọ́ tí ó yẹ ká lé lọ́dọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run ọmọ akéwu ẹ̀kọ́ wo ló yẹ kí ó ní. a pín ẹ̀kọ́ yìí sọ́nà mẹ́ta ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí ń bẹ ní sílẹ̀ fún àwa ẹ̀kọ́ tí ó jẹ́ ẹ̀kọ́ ọmọ akéwu fúnra rẹ̀ àti ka sẹ́yìn àmẹ́wàá sẹ́yìn nínú ẹ̀kọ́. Eh, èyí tá a fi ń kàrọ́ náà ni ọkọ tí ó jẹ́ ọkọ ọmọ kí wú láàrin ara rẹ̀ fún ara rẹ̀ mẹ́wàá la pé a ti ka mẹ́jọ sẹ́yìn tí pẹ̀lú ògbọ́ ọlọ́run á parí ẹ̀ lónìí wọ́n tó wọ́n mú ìrìn ẹlẹ́ẹ̀kejì ní àwọn àwọn ẹ̀kọ́. àfáàní ẹ̀ka fìọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án أن يقلل نومه ما لم يلحقه ضرر في بدنه وذهنه ẹni tí yóò bá jẹ́ máa lé kéwú ọgbọ́dọ̀ jẹ́ni tí yóò di sísun lásán jù yóò di okùn nílé nítorí pé òun fẹ́ jẹ́ ọmọ ilé kíkọ́ lóhùn wá ní sùn pé òun pé òun fẹ́ kẹ́kọ̀ọ́ òun wà lójú ọ̀nà pé òun kọ́mà òun wá ní sùn bẹ́ẹ̀ ni kò tún gbọ́dọ̀ sùn lásán jù. wọ́n ṣàlàyé ọ̀nà wo ni ọmọ fi wò bóyá òun sùn lásán jù àbí sùn lásán jù wọ́n ní wàlá yajidu fi nawmihi fil yawmi wal laylati ala samani sa'at. wọ́n ní apá pọ̀ lálẹ́ àtọ̀sán pé mo fi ẹ̀fẹ́ sùn wọ́n ní kó má jẹ́ pé sísun òun kó ju wákàtí mẹ́jọ lọ wákàtí mẹ́jọ sì tó kù kéré jù torí pé wọ́n wá sólùbù zaman bàbá dá ọjọ́ àti òru ọmọ ènìyàn tá a dà pọ̀ ntí yóò jẹ́ wákàtí mẹ́jọ ní ìdá kan dá mẹ́ta nígbà wà ní fi ìdá méjì sùn kí wọ́n sún ní eighteen hours so ìdá kan dá mẹ́ta wọn ni kò kéré jù kódà wọn ní fàyín mi kámẹ́lẹ̀ hàlùhù àkọlẹ̀ mi ní wọ́n fàál tí wọ́n bá jẹ́ nínú àwọn tó jẹ́ wípé wọ́n bá sùn wákàtí méje lálẹ́ àti ọ̀sán kò kéré jù wọ́n bá sùn wákàtí mẹ́fà kò kéré jù. wọ́n ní o ṣe lẹ́yìn náà wọ́n ní nínú àwọn níta tó ń gbọ́dọ̀ kọ́ akẹ́kọ̀ọ́ ó mà lẹ́kọ̀ọ́ ọmọ tó ولا بأس أن يريح نفسه وقلبه وذهنه وبصره ẹwà ni kò fi wákàtí mẹ́jọ sùn kí ló fi wákàtí mẹ́rìndínlógún yòókù sí ni fi sẹlọ ṣe àsìkò tí ó fi wákàtí mẹ́rìndínlógún ṣe ni pé ní ó kírun ń bẹ̀ ní ó kásíra ń bẹ̀ ló ṣe àwọn nǹkan tí a lè má ṣe lójúmọ́ ń bẹ̀. àwọn ní kó máa kásíra àbí wákàtí mẹ́jọ lápèjẹ lójoojúmọ́ àwọn míì ń ká bẹ́ẹ̀ lọ. kò sí ni nígbà míì ní ó fẹ́ràn rẹ̀ díẹ̀ débi pé ọkàn tá à ń gbé ìmọ̀ sí náà máa ara táwọn fi ń wá mà náà máa ń fẹ̀sìn mi wọ́n wà lábẹ́ àṣà kò sábúrú àyọrí àìnáṣẹ́wò kí ẹ sinmi yẹ lè sinmi kó ti kàtílà kó ti kàtílà kó ti kàtílà kó wá sí kò tó fi sinmi ọ̀kọ́ ìlúbàbù kó wá bóun lọ́kàn yóò fi sinmi wàzíhìnàwó bóun ni ó fún iye tí ń ka ìmọ̀ sí ní sinmi kódà wà bá sọ̀rọ̀ owó bí tí ń fi wo tíra náà yẹn fi sinmi. إذا قل شيء من ذلك أو ضعف سيبارك يا أتفاري أتكافلا أتكافلا أتفمواري أمباي أتفمواري أمباي أتفمواري أمباي bó ti jòkó òun lédè àti jìdí lọ́sìnmí lọ́sìnmí kò sábà kó sinmi kódà kò sábà kó lọ sinmi bíi tànà zuhin kó lọ najú ọ̀tàfàròjì ń kó kókó nàṣẹ fìlìmù sẹ́ńsà hàt yọkàlẹ̀ rẹ̀ lọ sí ìlàfà kó lọ wo bó la ẹsẹ̀ ń lọ ó kàn rìn rìn láti àdúgbò kan lọ sádùgbò kan káàlẹ́ lè nà dáadáa yàhóòdù ilà hàlì yìí kó tún wá padà sípò tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti wọn kàkéwò lọ. wọn là bá sàbí mọ àná àti ìlúmọ̀ṣe ọ̀rẹ́ yọ̀ọ́ ti bá dánú ìyẹn lè yẹ̀sùn káàsì lọ. ògbélé nǹkan wọn ní kò sàbúrú mẹ́ lókè kí yẹn ká jòkúlẹ̀ wákàtí mẹ́jọ wákàtí mẹ́wàá máa kàtírà lójoojúmọ́ bẹ́ẹ̀ kó mọ̀ wá ṣẹ́ǹjì ní òní tí ó lọ bí lára. wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn ní kò sàbúrú kí ó wá sinmi fúnra ara rẹ̀ kí ìwá sinmi fúnra yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìnáwó yóò ní iṣu alḥararata ويذيب فضول الأخلاق وينشط البدن gbogbo tí ó jẹ kára kí ara nà dáadáa kọ ẹni kí n yà ṣe gbogbo tí ò ní mú ara nà ẹni kí n yà jìnà sí i. ولو كان بعض أكابر العلماء àwọn àfáà nínú àwọn sọ̀rọ̀ àdàbà Muhammad sallallahu alaihi wa sallam tó ń báwọn náà la lọ́gá àfáà wọn lọ́gá akẹ́kọ̀ọ́ inú ọ̀sẹ̀ sí wọn wọn bá ti kí wọn tán gbà mí òkú àwọn ẹlẹ́kẹ́ jáde kí wọ́n rìn lọ́pọ̀ náfẹ́ lọ láti lè fi na ẹsẹ̀ ká lè na jú ká lè na ara wọ́n yóò tako pé yóò síríọ́sì kódà. أو فعلي أنا أو وسلم آه، إنه أدب مصروف وأني كان أصحاب النبي صلى الله عليه وسلم يتبادحون بالبتيخ اللهم صل على النبي صلى الله عليه وسلم صحابي نوع من ده بتبقى فيه ولا أنا لا تبدأ بعدي ما ما سري هو ما ما اللي يقو وتمل هو اللي ما لهم وصحابي lásìkò tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lásìkò àìsàn tó fi nàjú ni o wà yìí dà jẹ́ àti àkọ́ ikú kánú ọmọbùnjà wọn lásìkò tó yẹ ká sí ọ̀sán tó wá dé lásìkò kí ni tó yẹ ká sí ọ̀sán tó wá dé kọ́ ẹ̀ tún orí àmì pé ah, wọ́n sí ọ̀sán ni o lásìkò tó yẹ kí ni kí wọ́n sí ọ̀sán tó bá tó ẹ̀ rí pé ó yẹ kí ìṣesí ẹni tó sí ọ̀sán náà torí nǹkan ní tí ó ní ọ̀kọ́ akẹ́kọ̀ọ́ ni pé kò sáburú kéèyàn sinmi lẹ́yìn tí èèyàn bá dé sí ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí èèyàn fi ka tíra tí èèyàn fi ṣe ìwà ẹ̀kọ́ kódà wọ́n ní ó mọ̀ tiẹ̀ ó tiẹ̀ ó tiẹ̀ pọ̀ jù kí èèyàn má sùn ju wákàtí mẹ́jọ lọ torí tí èèyàn bá ti sùn jù ìmọ̀ àfẹ́tì ìjẹ́ akẹ́kọ̀ọ́ yẹn ìmọ̀ àfẹ́tì kí ni ìjẹ́ akẹ́kọ̀ọ́ yẹn.

من أهم ما ينبغي لطالب العلم kéèyàn jìnnà sí ìkó ọ̀rẹ́ lákọjú nínú oògùn tó yẹ ká kẹ́kọ̀ọ́ kó لغير ní. wàlá sí yàmá lè báyìí lè jìnnà sí. especially àwọn ọ̀rẹ́ tí ojú ọ̀nà táwọn rìn yàtọ̀ sí ojú ọ̀nà ìrọ̀rìn wọ́n lọ́n kéwú àwọn ẹni tí lóun fẹ́ máa jẹ́ player athlete àwọn lọ lọ́yẹ̀ẹ́ torí nǹkan iye ẹ̀ẹ́ni ẹ̀ẹ́ni wà compatible nígbà tí o bá ti gbé kílà nǹkan mí ni o máa pè ọ́ sí yẹn gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jìnnà sí ẹ̀kọ́ ọ̀rẹ́ lápọ̀jù وخصوصا لمن كثر لعبه وقلت فكرته ní pàtàkì jùlọ tí wọ́n fẹ́ kọ́ rẹ̀ ọ̀tún wá rí ẹ̀mọ́ lọ́rẹ̀ ẹni tí ò mọ̀ kankan kó máa ṣeré lọ ní gbogbo ayé tí ẹ̀ bọ́ọ̀lù ni tẹnísì ni kó lọ obìnrin náà lọ́pọ̀lọpọ̀ bú sáyé tiẹ̀ èyí tí ṣe ronú tiẹ̀ pé ẹja kankan òfin kò sínú ṣe ṣiṣẹ́ wọ́n ní ìnírú àwọn eré ìlọ́ọ̀rẹ́ lè kó báyẹn o kí ló fà ní pé fàyínà tìbá àṣàròwá ọkọ̀tún ẹ̀rí ti ń jẹ́ àdámọ́ yìí ó lè ní àdámọ́ ó lè ní tí èmi àti ẹ bá ti ń rìn lójoojúmọ́ tí àdámọ́ tí ò dá bá ti ń bẹ lára ti ọkọ̀ bá أن المرء لا تسأل وسل عن قرينه فإن القرين بالمقارن يقتل ما ما في بيري ني تاكيني ولا بجا سي سي سي بيري ني تاكيني ولا تلا بجا مباني بنجو كوباجو لوكو لوكو با اني امبا جون تا باتين بان سي سي لنيو ان كان ذا خير ẹ̀yìn kan náà ṣe ọ̀rùn ìfàjẹ̀ níbo sọ̀rọ̀ àtẹ̀l tí ó bá jẹ́ pé ẹni tí òun tọ̀hún tí wọ́n fẹ́ mú lọ́rẹ̀ òun ẹni tó náà mú lọ́rẹ̀ ẹni ebu lamugbó ni ọ̀mùtí ni aláìníkà ṣe ni lòun náà má mú òun tọ̀ lọ́rẹ̀ nǹkan náà ṣe ọ̀rùn ìfàkọ̀ nínú hòtẹ́ àtẹ́bí bá pẹ́ni tó ń tọ̀hún mú lọ́rẹ̀ ẹni dáadáa ni òun náà wà lè súnmọ́ wọ́n ní sọlọ́sọ́lọ́ wípé almaru aládìí ni kọ̀lìlì yìí ọmọ ènìyàn irú ẹ̀sìn irú ìwà tẹ́ni tí bá ń bá rìn bá ti nílò náà ní pàlíyànzó àhàdùkú mẹ́rin kọ̀ ìwé ń tọ́ mú lọ́rẹ̀ lè kó bá lè kìí àmà rẹ̀ lè kó bá ń tọ́ fẹ́ dráì gan. yóò ló fà á làwọn àfààfin ń gbé fàyínà tìbáà sàrùwọ́n ọkọ̀ tún ó lè ó ní àdámá ní ọba tí ń bá rìn àdámà rẹ̀ ó lè ní ìbò ní èéfín ni ìwà ní òfin sí èèyàn lára nǹkan jámọ́rì yóò bá òfin rọ̀ máa dé fàyọ́kùnmọ́dù ni dàgẹ́gẹ́ bí ogun náà àjò sínú ẹrú ni òní ò di ẹrú ẹrú fàtí àfáàmì fi kọrin fáwọn alhamidi rahimahullahu ta'ala wọn ni lè kọ́ òun náà sí láìsà yóò fi ìdù ṣàyà سوى الاكتسار من قيل وقال فأقل من لقاء الناس إلا لأخذ العلم أو إصلاح حال لقاء الناس lójoojúmọ́ mo fẹ́ jáde lọ pàdé àwọn èèyàn mo fẹ́ jáde lọ pàdé àwọn èèyàn tọ́ọ̀sì ní bùkátà sí ìjáde lọ pàdé èèyàn kankan kì í sára wúlò àsìkò tí ọkọ̀ jòkó lé máa kakíra àti ẹgbẹ́ bí akẹ́kọ̀ọ́ fẹlẹbi fẹlẹbi fẹlẹbi ẹlẹmi ilé rọdà bẹ kó n fẹlẹ wá àti náà níyọ ni fẹmọ lọ rúdó kàtìyẹ. bíkọ́wù náàsì ìpàdé èèyàn káàkiri ìrìn láti lọ pàdé èèyàn káàkiri lẹ́yìn sáyó fi ìlú ṣáyá kò lè wúlò fẹni tó bá ti kúndùn rẹ̀. síwájú kìsáàrì ni ó kéré wà kọ́ọ́lí yóò kà máa kojú kàrẹ́ ẹjẹ́jọ́ kà máa pọ̀ ni ìyẹn tí bá rẹ̀ jẹ́ náà mímọ́ rẹ̀ jẹ́ oríṣiríṣi àwọn ẹjọ́ ló pọ̀ jù mẹ́. tí ẹ bá yẹ kí bóyá àpé bóyá ẹsẹ̀ kan ló pín papọ̀ bóyá ẹnìkan kú ẹ fẹ́ lọ sí ìyáńsá rẹ̀ ẹnìkan fẹ́ lọ kí ní mú láwọn nǹkan bá láwọn nǹkan ẹ̀sìn báwọn. àbí yẹn fẹ́ lọ bóòlù màkà ó ìyára ọ̀rẹ́ kan nítorí pé ah, masala kan bẹ kò yé mi ó dàgbé mi kájọ sí kájọ tán. bóyá ìwúlò tí máa ń bí ni ẹ tó gbọ́ wọ́n ti sọ wọ́n ti gbọ́ wọ́n ti sọ. bọ́wá débẹ̀ àfààní fa akólélé nílé kọ́ ìrìnà àti ìlà ìrìn akẹ́kọ̀ọ́ tó ọ̀fẹ́ kéwúnú ìròyìn rẹ ni pé jẹ́ kí ìmọ̀ lọ pàdé èèyàn ìkóyàn jọ ìkọ́ rẹ̀ jọ lágbájá lágbájá ní pàtàkì lásìkò fíyàtí wá di àsìkò tó ń fún yàn lọ́ọ̀dẹ ju ti yàn níbi lọ facebook ti gbé olóòtú ìgbélé fún pé ó kéré jù ọgbọ̀rọ̀ ní five thousand rẹ̀ ìyẹn ló kéré jù ní ọgbọ̀rọ̀ ní kíni five thousand friends ìdẹ́ntọ́ ọmọ owó ọtí pèsèlú ọtí mùsùlùmí ọtí fásitì ọtí mùkẹ́bí ọ gbogbo náà ni ó máa sẹ́ndì bẹ̀kọ́ ẹ̀sọ́ tó máa wọ́n máa dìfẹ́ndì wọn. tí gbogbo náà ni oní hajj aṣọ̀rí yíyà sí láti mú ọlọ́rọ̀ inú tí ìgbà tó gbélé nìyẹn. tí ẹ bá lágbára láti reduce ìrántá ní òòjọ́ rẹ̀ yẹn fàákùlé ní lè kọ́ ìnáfi dí ìní ìpapọ̀ pẹ̀lú àwọn èèyàn dí òkú síwá ilẹ̀ àkàbílẹ̀ ẹni àtẹnitọ́ bá fẹ́ lọ mú lọ́rọ̀ ọfẹ́ lọ pàdé nítorí pé ọfẹ́ lọ kọ́ mímọ̀ lọ́dọ̀ rẹ̀ ni. àwọn ìṣẹ̀lẹ̀ ayé ààrẹ àbí kéré kan ní òtún ní àlámàrí rẹ̀ ó sì hàn kó tọ̀hún bàbá débẹ̀ lọ́wọ́ fi ṣe sábàbí kí ó tó sábúrú sókítà àpéjọ fáwọn kí èèyàn rè bí ó sì ìkọ́ rẹ̀ wà á fàtòlẹ̀ ẹ̀ṣẹ̀ rọ́tì nínú ọ̀pọ̀lọpọ̀ àgbákò tí ìkọ́ rẹ̀ máa ń kó báyà ní dàyà ọmọ ẹ̀ka máa wó ìsàsìkò ìjòkó pẹ̀lú ọ̀rẹ́ fún twelve hours ọjọ́ iná ni nítorí tí wọ́n gbé kí àkàwọ́ fẹ́ kárí lajì ní ẹ̀rù ọ̀fẹ́ parí ẹ̀. bìbélì fa ìdàtí wọn bẹ̀rẹ̀ ábìlì mẹ́rin wà lẹ́yìn ẹ̀mí ìrìn àjọ àlọ́ wọ́n sọ pé bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ wọ́n náwó mọ́tò wọ́n náwó kẹ́míkà láyé sí kébí àǹfààní kankan ní òmù wa fún yà kọ́dà nígbà mẹ́rin bẹ́ ìkọ́ rẹ̀ lè ìmọ̀kọ́ rẹ̀ lákojú ó lè mú zahabu díìlù ó lè gbẹ̀sùn lọ́wọ́ yẹn especially nkanat ọ̀gọ́dìrì ahàlì tí ẹni tí yẹn bá kó lọ́ọ̀rì ìfara àpéfà pẹ́sẹ́lẹ́sìn. wọ́n ní wọ́n lẹ́yìn yẹn mẹ́rin lè tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó tọ́fà kẹ́kọ̀ọ́. ألا يخالف إلا من يفيده أو يستفيد منه má mú lọ́rẹ̀ àfẹni tí yóò ṣàǹfààní fún ọ àbí wo ó rí bí ṣàǹfààní fún ọ gbọ́ hadithu kan wá wọ́n yà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wa sallam alága bisọ̀ wípé ó gbùdọ̀ àálìmá jẹ́ àfà àwọn mọ̀tò àálìmá àbíkọ́ ọjọ́ mọ́tò wà látẹ̀kùn ní sàrífà fatahalak má jẹ́ kò já àfa kò já máa kí ọ sọnù ọba ayé yóò bàjẹ́ àdéhùn yìí ọ̀rẹ́ kára ibi sọ. tí a bá ti wá gbàmí ń bẹ̀ yẹn lè bẹ̀rẹ̀ sí máa mọ́ rẹ̀ kí èèyàn má ti mọ̀ pé ọ̀rẹ́ tí yóò mú kò ní fi tí ń jẹ́ kíkorò rẹ̀ pàdé yàn dúdú òun yóò kọ́kọ́ sọ̀rọ̀ sí yẹn ọ̀gẹ́nẹ́rẹ́ ni àní ẹ̀jẹ̀ ti gbà lọ́rẹ̀ àníyàn kẹ́ ìlú bàtà rí dáadáa tí wọ́n bẹ̀rẹ̀ sí máa mẹ́rin kan lọ́rẹ̀ akadà wa gírẹ́sì pé ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí ó kó báyé mi o mi ò bá ní kó wá lè kì í yá màmí o kò tiẹ̀ ní ràn mí lọ́wọ́ láti rí màmí o àti wá ẹ̀kẹ́ ní jẹ́lẹ̀ kan fíw ẹ̀sìn òkè àgbẹ̀ kò ní kó bíbá àti bíbá sí ẹ̀rọ bá wa sí òní kò ní kó kò ní kó báyé kò ní fáyé mi ní àǹfààní bẹ́ẹ̀ tí àmì mi kí ni kò ní fáyé àǹfààní wọ́n ní fàdíyẹ̀kẹ́ lẹ́tọ́ fi kọ́tù ẹ̀ṣẹ̀rọ̀ ti hì fi awwal al ẹwọ́n bẹ́ẹ̀ sì máa rìdíùsì ẹ̀ bí ẹ̀kẹ́ tẹ́lẹ̀ ẹ̀mẹ́tẹ́lẹ̀ lọ́sọ̀gbọ̀dọ́gbọ̀dọ́mọ́ ni wọ́n jẹ́ méjì lọ́sẹ̀ dẹ̀kẹ́ lọ́sẹ̀ dẹ̀kẹ́ lọ́sù díẹ̀ díẹ̀ tí ó fi mọ̀ kẹ́rẹ́ pé wọ́n akọ́dà fáyé lọ́ba sí wọn ó yà pé oṣooṣù wá sí ẹ̀kọ́ kó bá tiẹ̀ wọn. ẹ má jẹ́ kí ìjọ rẹ̀ náà kó wọnú yányá tẹ́ẹ̀sì mọ̀ pé ní tí ń bẹ́rẹ̀ rẹ̀ lè kó bá lè kìyàmọ̀ yín kẹwàá torí kígbà náà lẹ́sẹ̀ àti fẹ́ mú un jáde kó ń gbà náà kò ní kò ní rọrùn láwọn afẹ́ máa sọ pé àdáfọ́ asùnhálù mi náà rọ̀ fọ́ àdáfọ́ nǹkan tí ò tíì di káàtì káwájú kó wọlé ẹnìkan fẹ́ wọlé ṣẹ̀dá aláǹtì ẹ̀ tilẹ̀kùn máa ìtilẹ̀kùn máa ń ó máa wọlé ó rọrùn ju kó wá wọlé kẹfẹ́ ní kẹfẹ́ ti jáde lọ wọ́n ní bẹ́ẹ̀ ni ìmú ẹni tí ò yẹ kéèyàn mú lọ́rẹ̀ẹ́ nípìnlẹ̀ sórí tí wọ́n ti pẹ́ lára àti mú jáde kò ní pọ̀ fìwà sẹ́gọ́fík yóò sì lọ ipa tí ó léwu lára yẹn. wọ́n ní fàyín ẹ̀sítàjẹ̀ ìlànà yẹn sáàbò kò sí bí yẹn ṣe wá fẹ́ ṣe láìpẹ́ nínú kò sí tí o fẹ́ fẹ́ fẹ́ mọ̀ dáwà kò pọ́sibù yẹn gbọ́dọ̀ ní bùkátà sẹni tí yẹn máa bá ṣe tó ọ̀rẹ́ mi fi dárb à ń pè ní sọ́ọ́hìbù dárb alájọ kéwó pọ̀ alájọ tọ́ kéwó pọ̀ kíní kasari gbogbo lójú sọ̀rọ̀ àgbàdo kò sẹ́yìn ẹ̀ ti kà sí ẹni ò ti kà ní ti dàbà kàdà wá ní bùkátà sọ̀rẹ́ fáliyẹ̀ kún sọ́ọ̀hìbà sọ́ọ̀rì ha èèyàn rẹ̀ dáadáa bẹ́ẹ̀ yìí náà ìtumọ̀ dáadáa kó jẹ́ lẹ́sìn ọ̀rọ̀ e yẹn lọ́rẹ̀ yóò jẹ́ bẹ́yìí náà ẹlẹ́sìn tọ́kíyà ẹni ọlọ́n wọ́n rí alásàjẹ́ zọ̀kíyà ẹni tí akẹ́kọ̀ọ́ òníìdì òpònú lọ́rẹ̀ o yóò níìdì kí yẹn sọ òpònú lọ́rẹ̀ tó tẹ́sẹ̀ kọ́ ṣe ṣe làákàyè wọ́n ti wá lọ sọ òpònú lọ́rẹ̀ ọ̀ nífẹ̀ẹ́ oníbẹ̀rẹ̀ rẹ̀ o yóò tẹ̀ mọ́ kú yẹn sọ kò rí kó sùn gbàgbé tí o tí kìí kò bá ti wá yíwọ ọ nílé pé ọ̀rẹ́ àwọn pẹpẹ lẹnu yà kó náà ni kò ní mà wọn ni kò dá kí ẹ wá wo nǹkan lọrẹ alájọ kí ó pọ kàṣí pẹ̀lú ẹgbẹ́ kí yá ọpọlọ rẹ pé kàṣí ìrọlẹ xẹyẹ ìdí àdá pọ ètò àkọwálé òní báyìí láwọn láwọn òyìn rẹ pé wọn gbọ́ ìròyìn yẹn ṣe àwọn yóò kó bá ọ ní yóò àfẹ́ kí dáadáa wọn àwọn tó ń yẹ mú lọ́rẹ̀ẹ́ kò dáa kó tún tọ́tọ́ sọ̀rọ̀ wọn bá ní kíyàn ọ̀rọ̀ rẹ tí yẹn lè mú tí ó jẹ́ ni tó lóore jìyàn lọ́kẹ́ wọn lọ mẹ́rin tó kéré jìyàn ètò tó jìyàn wọn lọ́pọ̀lọpọ̀ tó ọ̀ká ti ibi fa ni wọ́n máa fà wọ́n tiẹ̀ nù. oríwẹ̀ ń tá a dákọ̀ yìí tá a wí kalẹ̀ ńkọ ní ilẹ̀ ṣáàbù ìjókòó jẹ́ pé aburú tí ó ní kó má pọ̀ ẹ̀yàmí àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ ó kéré hasan el mudarot ọ̀rọ̀ bàbá láwọn kùdìẹ̀kùdìẹ̀ ó máa bóun ní ó ṣe mánéjẹ kọ̀ ní ilẹ̀ ìmùmàrọ́ọ̀t ọ̀rẹ́ tí ò kí tí ò sí ojú ní òṣèṣì ẹ̀ ìgbé ọ̀rẹ́ wo ni ìnà sí ẹ̀rẹ̀ kẹrọ̀hù ìnà sí yá bó bá ti gbàgbé kéwú ó gbàgbé mọ́sálẹ́sì ọ̀rẹ́ òun ni ó hàn létí. wọ́n ń lákàrọ̀ àánà lọ́wọ́ ìṣẹ̀mọ̀gá ọjà ọ̀rẹ́ ẹ̀rí ìpìkẹ́jà lọ sí wọ̀nyí ṣẹ́jà wà sá ọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ tó bá ní bùkátà sí ní rọ̀ lọ́wọ́ wọ̀nyí ń dọ́jẹ́ rọ̀ṣọ̀ bọ̀rọ̀ hù lásìkò tí ọ̀rọ̀ bá ti jẹ́ni tí ọ̀rọ̀ offset ilé kan níta mọ́ kan rẹ̀ ọ̀fíìlẹ̀ kọ túraká ọ̀rẹ́ òun ni ó tọ̀fẹ́ àrẹ́lẹ́ ilé kiri ló sọ àlè fún ọ ló kàdé fún ọ ló sọ àlè fún ọ nígbà àwọn ọ̀rẹ́ òun ti yàn mí ìmáàmù àlì òde lọ́ta àánú wọ́n ní ìmáàmù àlì yìí wí orí ìkẹ́sí mẹ́nu díwánù nípa kí ni àwa bú ọ̀rẹ́ tẹ́yìn rí wọ́n ní wọn láta sáàb àkàlùjáhàlì wàyé yá àkàwà ìyáhù fátámì jáhì ní àrùdáhàlì máa حين واخاه يقاس المرء بالمرء إذا ما هو ما شاء wọ́n ní àríwòdì lọ́tàlá ní ọ̀sọ́ wípé lẹ́tọ̀fà àbẹ̀kọ́lìjáàlì má mú olódo lọ́rẹ̀ má mú lọ́rẹ̀ ayé ọmọ kéwù má mú lọ́rẹ̀ lọ́rẹ̀ káàjọ tó olódo lòún kù ìmúlódo lọ́rẹ̀ kò ní wúlò fún ọ. wàyí yá wàyí yá jìnnà sí ìmú olódo ní ọ̀rẹ́ lókè ọmọdé kọ́kọ́ ni kó máa di pẹ̀tà sí ni. wàkàmí jáyìí ni àwùjá àlìmá. tìǹà wàhọ́ mélòó mélòó aláìmàkà tó kó bá ọlọ́gbọ́n tẹ́lẹ̀mẹ́jà yìí ni aláìmàkà ni ọlọ́gbọ́n wa mú un lọ́rẹ̀ẹ́ àbókòló ni ó wá lọ mú onímímà lọ́rẹ̀ àbó onímímà ló mú òpònú ní ọ̀rẹ́ irú òpònú tó nímọ̀ wọn bá sọ́ra ni ó pàmò sí ìbílá rẹ̀ torí bíbẹ́ àtiwọ́ àti ọ̀rọ̀ tí ó sì ọ̀rọ̀ mímọ̀ ń bẹ̀ ò ní kòkò sí mọ́sálà kéde náà wòlò lọ́dọ̀ àdúgbò lọ ẹ̀sẹ̀ sọ́yìn wòlò àdúgbò àti ìṣòro tó sọ yóò dàgbé kòkò sí fún kòkó kò máa kan tó tọ́ bá jẹ́ aláwọ̀ tí wà á ti ẹ̀ ẹ̀ lè gbẹ́ fún amọ́sálà ẹ̀sìn pé èwo ló tẹ́ òun ọ̀tọ́ tí ẹ̀wọ̀n lẹ́yìn ti kà èwo lè yóò ti kà lórí mọ́sálà ìtẹ́ ẹ̀ bá nílò ó ń tàn lọ́rẹ̀ àfáàní fàkámì jáyìn àròdà àlè ìmán hìnà wà káwù aláìmọ̀kan ẹ̀yẹn ní ó padà kó bá olùmọ̀ tí ń bá rìn nígbà tí ò sí làákàyè mọ̀ lára tiẹ̀ fara pa wípé yukọ́sù lèmọ́rù òbèrè lèmọ́rù è ìdáná húwà máa ṣáàrù ọmọ ènìyàn á fi wé ọmọ ènìyàn tó wọn àti ẹjọ́ rìn bí ẹ bá gbópò nù rìn yóò dópò nù díẹ̀ díẹ̀ bí ẹ bá ń bá gọ́ọ̀rìn yóò jábọ̀ díẹ̀ díẹ̀ kódà ní ẹ̀sìn bí ẹ bá ń já ẹni tí ń jẹ́ ọ̀tá ọlọ́run díẹ̀ díẹ̀ òun ló jọta ọ̀nà wọ́n tí ẹ bá ń bá olùmọ̀rin tí mímọ̀ ń bẹ láyà rẹ̀ ẹ̀ẹ́jọ máa fi mà túnra yín sí wọ́n ní orin yìí kọ́ láàrin nàìjíríà ìlú ọlọ́kọ̀ wọ́n lè bá ọ̀bẹ̀ yìí abúlé àtàyà tí wọ́n kọ́ ni mí náà wọ́n kọ́ ni mùsùlùmí abúlé àtàyà nínú ṣọ́ra ọ̀là àbúlà bá sí mi ó mọ orin zúdù kọ̀ọ̀kọ́ jálà ìgbà omi tí ó tó máa rí yẹn kàkiri tí ó máa mú yẹn bẹ̀rù lọ́wọ́ bá àlẹ́ tíọ́lá abúlé àtàyà máa kọ̀ nínú àwọn ọ̀gá náà kọ́ náà àfáà mi tẹ̀ ní àwọn ọ̀gá orin tó pọ̀ jù onírúurú yìí gẹ́gẹ́ bí ti Al-Mas'udi sọ̀rọ̀ قل إن أخاك الصدق من كان معك ومن يدر نفسه لينفعك ومن إذا رهب زمان صدعك شتت شمل نفسه ليجمعك wọ́n ní abúlé àtàrí ẹni ìnà àkọ́kọ́ sídìkọ̀ ẹni tí yóò jọ rẹ̀ fún ọ lọ́rẹ́ òdodo máa ń ká náà màá tó dúró tì ọ́ especially nígbà tó níjẹ̀ẹ́. wàmán yẹ́dùrú náfúsàhù lè àǹfà ọ̀rẹ́ gidi lẹ́ni tó rẹ́dì láti nira rẹ̀ lára láti lè fún wọ́tọ̀ ọjọ́ rẹ̀ ní àǹfààní kìí sọ̀rọ̀ tí ó ní opportunity àti ti àǹfààní sí rẹ̀ ká ṣe ah, ọ̀rẹ́ gidi kan. ọ̀rẹ́ rẹ̀ ni ó dà gẹ́gẹ́ bí ẹran rẹ̀ ni ní ọ̀rẹ́ tí ẹ bá mú yàn lọ́wọ́ bá fún yàn lọ́rẹ̀ gidi. yóò dà gẹ́gẹ́ bí iṣan ara rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa muhammed sallam pé ẹ̀lẹ́ mùsùlùmí ni mùsùlùmí mọ́sálì mùmíní fi tàwádìhìm wàtàràhùmìhìm wàtàràtúfìhìm kẹmẹ́sàrì ìjàsájì lìwàhídì ìgbésọ̀kà mínú ọdún bisahari wàlhúmá tàdá àìláwò sáyẹ̀ òjòsàn. alábìnrin àwọn mùsùlùmí sí mùsùlùmí ẹgbẹ́ wọn níbi tàràhùmìhìm tó máa nífẹ̀ẹ́ ara wọn wọ́n ta ara tó fi hàn ìmọ̀ sàánú pẹ̀lú ara wọn. wọ́n dà gẹ́gẹ́ bí oríkèéríkèé ara sí gbogbo ara débi pé ìdá ìṣàká nínú ọ̀dùnún pápákà ara bá ti ń kígbe orí omi orí nìkan kọ́ ní o máa fíìlì pé kí ni pé gbogbo ara o máa fíìlì pé àjọ fíìlì ẹ̀dìkì ojú ò lè sùn kẹ́sẹ̀ lè fi kẹ́sẹ̀ lọ́fẹ́ sùn ojú ò lè lóhun ò sùn kí orí lóhun fẹ́ sùn irú ọ̀rẹ́ òun ni àbúrò àtàyè àpèrè ọ̀rẹ́ di iná ọ̀kan ṣe èdè kọ̀ máa ń hùn ká náà màá wọ́n máa yàn dòrò náà fòsà ò lè yá ń fà á ẹni tí ó rẹ́ bì láti nira rẹ̀ lára ń torí kó lè bá a sí àǹfààní fún ọ̀rẹ́ tí ọjọ́ ń ṣe orí dáadáa. wọ́n máa ń ìlà rọ́ìbù zàmáà ní òǹfà dàákì. شتت شمل نفسه ليجمعك ọ̀rẹ́ gidi tí ìrẹ́ akẹ́kọ̀ọ́ gbọdọ̀ mú man ìdárọ̀ ibù zamani sọ̀dá tí wàhálà ṣẹlẹ̀ ṣọ́ tí a sábúrú ṣẹlẹ̀ ṣọ́ nú aburú tọ́lọ̀ máa ní kó máa bẹ́ nùgbà ọ̀rẹ́ gidi ní ọ̀rẹ́ dìkẹ́ bó jẹ́ kí apá kan mi lè nínú ó discontinue kí wọ́n lè kájọ lè máa bẹ́ ní ìdìbò wọ́n ní bí ọ̀rẹ́ ọ̀run akẹ́kọ̀ọ́ ní ìdí ọkùnrin jẹ́ ọ̀rẹ́ tí ó balẹ̀ kí á má ta ni ẹ̀ jẹ́ o lẹ́yìn eré àlìfọ́sùlù sàárẹ̀ eré ìlú fọ́sùlù yìí ni akẹ́kọ̀ọ́ gidi gbọdọ̀ gbọ́ ìjù nínú àwọn fọ́sùlù tíra yìí èyí tó ka akẹ́kọ̀ọ́ ojú ni fọ́sùlù sàárẹ̀ yìí fi àdáàdì yìí máa ṣẹ́ẹ̀sì yìí ẹ̀kọ́ ọmọ kéwù pẹ̀lú àfa rẹ̀ wọ̀kúndínwàtì yìí ẹ̀kọ́ ọmọ kéwù pẹ̀lú ẹni tó fi ṣáájú pé nínú ojú ọ̀nà màyí ni kó máa mú mi so. وما يجب عليه من عظم من عظيم حرمته ان تو يوم كون بكي اقفا للا قليلا لا اقفا سكونا لا بولا سيسمع ẹ̀kọ́ tó yẹ káfa náà fún ọmọ tó àdéhùn ìṣáájú wọ́n kó ẹ̀kọ́ tó ọmọ kéwé fàáfà afáàní wọ́n wọ́n sọ aláàbàtà aṣọ́ra náà mẹ́ta lálàfẹ́ kàmbé aláwọ̀ alábùn àwọ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ أنه ينبغي للطالب أن يقدم النظر ويستخير الله في من يأخذ العلم عنه أقوق فيها بعد الشافاية بقول تابك ينوى فكر وما تقول بعد الشافاية أستكو نايان ونهل كو جديك لا أقوق لك ما تقول تقول لك كو كبير شو ما كو كتير كدي تلا تلا وتما بيت سوى جمفاتش ونبيه في جوكو كورو دادا وبدأ هو وقتي àfáàwo ni mo lè lọ bá tí ó ṣe tí ó ṣe ayé mi lẹ́sọ̀ọ́ àtàkì àwọn mi kọ́dà kò sábà kẹ́rì ìsìkára ìsìkírà lọ́wọ́ ni ó bẹ̀rọ̀ tí màá ní àkóso rẹ̀ ẹ̀yìn àti àfáàwo ló tó kó já àfáà fún mi tí ò ní báyà àtàkì àwọn mi jẹ́. wọ̀yẹ̀ tẹ́sibú húsìnà àkàlákì wọn àdáàbì nínú àfáàwo ni mo lè lọ tí ó rọ́dọ̀ rẹ̀ tí èyí ń yẹ kí wọ́n mọ ní ó kọ́ ẹ̀kọ́ lára rẹ̀ yàtọ̀ sẹ́kọ̀ọ́ síra tí ó kọ́ ẹ̀kọ́ ara lára rẹ̀. oníwọ̀ àfàtì kẹ́kọ̀ọ́ yẹn wálé yẹ̀kún in amkala wàlíyẹ́kùn mi man amkala mi man káàmù àdìjẹ́tù tọ́lọ̀ bá fún wọn ní ọ̀dà ẹni lọ rẹ́dì pé kó máa kọ́ ọ ní kéwú só máa kéwú náà ṣé òun náà lè jòkó dáadáa gbé máa kéwú sáyà tó máa ẹni tí ò bá máa kéwú kì í yẹn kìlọ̀fẹ́ kìlọ̀fẹ́ lọ́mú kò sí tó kọ ẹni tí ò lè mú tíra kó tu fún ọ kì í sàfà àtọ́ lọ kí ó lọ́dọ̀ rẹ o ìgbẹ́ kan lè máa sọ̀rọ̀ lápákọ́ o wọ́tà kọ́kọ́ ṣàfàkọ́tù ẹni tí ó hàn pé àfà lásọ́kọ́ àfà tí ó tún láàánú ẹni tí ó kọ́ lẹ́kọ̀ọ́ tọ́kẹ́ ẹni yìí àánú àánú ń bẹ lára rẹ̀ sákẹ́kọ̀ọ́ wàdúrà ìwà ọmọlúwàbí rẹ̀ ó hàn sí oníwá ó hàn sí onílé àfàkẹ́ ọgbọ́n ọmọ ìwà ah, ẹni tí ò tí mọ́ láàfáà gan ìwà ọmọlúwàbí tí hàn lára ẹ̀ ń bẹ lára ẹ̀ má mú ẹni tọ́lọ́mọ bá ti ga ìwà ọmọlúwàbí lọ́wọ́ rẹ̀ bọ́lọ́ ń fi àìní ìwà ọmọlúwàbí bọ́lọ́ ń fi dáwò má mú láàfáà wọ́n rí fàtà ẹ̀fàtò àfáà tẹnu já tí ó máa tí ó tara rẹ̀ jáde ìkànnì àfù alqawl sayyi àwọn ọ̀rọ̀ tí ò da kì í tẹnu rẹ̀ jáde wọ́n níbo àwọn àfa ọ̀nà kéèyàn mọ̀ wọ́n sún ìrọ́ ṣe yànnàtò àfẹ́ àpé gbajúmọ̀ wípé ìṣọ́ra fún ìṣẹ́lọ̀ ìṣọ́ra fún ìwọ́nú ọba ọlọ́run làwọn èèyàn máa sí ẹ̀kọ́ sí gbogbo táwa kan tí ẹ bá ní gba àwọn kẹta wí lásán tí ò ní kan ní ta fẹ́ wí ẹ má mú náà tó ní táwa kan wàkàna ahsana ta'alima ó èmi ìmọ̀ kéwú kò mọ̀ yẹn kọ́ ó máa lóòótọ́ sí má kò mọ̀ yẹn kọ́ wọ́n ń tàn kò lè wúlò fún ọ tiẹ̀ kéwú tó mọ̀ òun bí ẹni wúlò fún ara rẹ̀ ó sì lè mọ̀ tó wà sí àti àdúgbò gbẹ̀ǹ tó wọ́n fẹ́ kéwú tó sọ̀rọ̀ dà fà ó tún gbọ́dọ̀ jẹ́ káàna àṣàkàtà àríyíná láàrin àwọn ọ́ṣàn sọ̀rí wọn lòun ló mọ̀ yẹn kọ́ ju òun lọ́ba tọ́gbà ntọ́kàtẹ́ bá mú kó ló mọ̀ ẹ̀kọ́ òun náà ni ọlọ́ba wò á jì wá dàtẹ́ fìhìmà á lọ ń bùn ní ìmẹ̀kọ́ gbé síyàn ní orí ẹ̀rọ bíi pé ọ̀dọ́dọ́dọ́dọ́ ní kékeré ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó bẹ̀rẹ̀ lè máa nù yàn ní mímọ́ lọ́dọ̀ máa ní orí àfa wọn ní ọmú láàfà. wọ̀là yóò gbàgbọ́ tọ́ọ̀lì bó fi ìyáda tìrẹ̀ ẹ̀mí akẹ́kọ̀ọ́ gidi ò ní jẹ́mi tí ó rí tí ibi táwọn ti wá kéde yìí ní bá wíwá aláàbàkà ni ìdá wa kí ó dé yìí á ìmọ̀ ó sì pẹ̀lẹ́ ìmọ̀ kọ́ ni ó sì pẹ̀lẹ́ wọlọ́ gbádùn òye nísìn akẹ́kọ̀ọ́ gidi ò ní jẹ́ni tí kò ní fẹ́ àtọ́wọ́n ní ọ̀rọ̀ wàlá yà zùdábù àtọ́lìbò fi ziyara akẹ́kọ̀ọ́ ní jẹ́ni tí ó máa fẹ́ sáyì má fẹ́ wá lè kún ọ̀mà owó gan fún ààrẹ tó ní akẹ́kọ̀ọ́ máa nàkó sẹ́ńfì wàrà ẹ̀ أو خلق أو عدم خلق جميل kò tọ́ fún yàn kí yàn ní yàn fẹ́ lọ kéwú túmọ̀ yẹn nù akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ló ń fẹ́ lọ kéwú lọ́dọ̀ àfa àwa wo àfa náà àwa wo dáadáa màánà kò sínú fìlè wàrà wàrà àwọn yẹn kéré rújú gbogbo àwọn ṣùgbọ́n tí ìyẹn lè má fi ṣe lọ́hùn lòún ti kó sára òdì ní abẹ́sùn yẹ ẹsẹ̀ sí yẹn rújú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa pẹ́sì ìrìn àgùnfì ni pé kì í ṣẹni tí wọ́n rìn nílànà nàbà Muhammad sallam kì í ṣẹni tí ń rìn nílànà nàbà àwọn sàárè kì í ṣẹni tí ń rìn lójú ọ̀nà pé ntọ́lọ̀ ń sọ ni mo káwọlẹ̀ nígbà náà gbé sọ ni mo káwọlẹ̀ tí wọ́n ní pé wọ́n ti gbé ntọ́lọ̀ wọn bá sọ fún kò ní fẹ́ káwọlẹ̀ àbá gbé nígbà náà ti sọ fún kò ní fẹ́ káwọlẹ̀ ń tọ̀ ń kọ́ àáfojú wípé ẹ̀ǹdà wò náà kò sun fi bí ni ẹ̀sìn rẹ̀ ní ó mẹ́hẹ̀ẹ́ ọ̀wádẹ́ mi kúlù kiri jẹ̀lẹ̀ ìlàbẹ́ni tí ìwà ìwà rẹ̀ ò sí kò sí wà fún ní akẹ́kọ̀ọ́ kókó jìnà sí kó kéwú lọ́dọ̀ọ́rọ̀ àwọn ènìyàn fàmbá àdìsára sí apá kan nú àwọn àwọn ẹni àná wọn náà wí pé àádọ́lẹ̀ ẹ̀rì mọ̀dínú fàǹzòrò àmẹ́ńtà ọdún nàìjíríàkùn ọ̀rọ̀ yóò gbajúmọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa kí sọ̀rọ̀ nìkan náà àwọn àfa àwọn tí wọ́n wí kẹ́rìmẹ́ náà àwọn àfa sọ́ra fòpọ̀ lákìn ìṣáhàrọ̀ أم أبي محمد محمد ابن سيرين ابن سيرين قال إن هذا العلم دين فانظروا أن لم تأخذون جلبية سيرين kọ́dà bíi tẹ́fẹ́ sin ọlọ́run ìmọ̀tá fẹ́ ké ìmọ̀tá ẹ̀fẹ́ sin ọlọ́run ẹ̀wá ní kéékè wúlọ́dọ̀ gbogbo òpònú tí ò mọ ọlọ́run dábàrà rẹ̀ ẹni tí ò mọ ọlọ́run kò lè kọ́ ní ìmọ̀tá ẹ̀fẹ́ so lábẹ́ àlàyé yìí ni ká gbọ́ ọ̀rẹ́ yìí. nínú tí akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọ́ra fún ẹ̀tọ́gilé yìí o àwọn tó ń kí wọ́n kàn pè láàfà láyé ọlọ́run bá àríkẹ́ ọlá gẹ́gẹ́ bí ọlọ́pẹ́ lọ́sí máa ń pè ẹlẹ́mí ó máa tẹ́wú láyé yorùbá kò sún ọ̀rọ̀ tán wọn ní màdílé rẹ lọ ẹlẹ́mí ó ti wọ́n máa kẹ́ bákan náà ìlú yorùbá kò sún ọ̀rọ̀ tán wọ́n máa kọjá ìlú rẹ̀ àwọn èèyàn máa ń rò bí wípé ìyẹn kéwú ilá ẹ̀ńdà máa ń rò zókọ̀ sún ọ̀rọ̀ tán àfáà níwà torí àìpọ́pọ́lá àfà tó ọ̀sìn rẹ̀ pé ètò yẹn pé ń máa ti kéwù ń bẹ láyà rẹ̀ ọlákàkà akẹ́kọ̀ọ́ gidi síbẹ̀ o وليحذر من التقيد بالمشهورين وترك الأخذ عن الخامل ما دا kẹ́kọ̀ọ́ tí ó fojú pé ah, àbá tó gbajúmọ̀ tó pọ́pọ́lá lè ní fẹ́ kí wọ́n dọ̀ tí wọ́n àbá tí wọ́n mọ̀ wọ́n sàdúgbò wọn lọ́yẹ̀ ah, ní ìlú nídìí à. pípé yẹn bí wọ́n bọ́lá bẹ́ẹ̀ mọ̀ á fẹ́ fìlà ẹ̀yìn kò lórí pa àká tí ó ṣe fún ma qad yakunu al-insanu mashhuran khamil al-ilm ìyẹn sì lè jẹ́ gbé ordinary league tí ń bẹ lára rẹ̀ ó kó gbajúmọ̀ ṣùgbọ́n kò sí kankan ó kọ́ra òjò. wọ́n yẹn sì ló ń láwọn oríṣiríṣi ó kọ́ tó máa fáwọn ẹ̀dá àfi ìgbàjúmọ̀ ń kẹ́pọ̀ ni kò sí mà. káàkiri ọ̀rọ̀ ṣé káàkiri ṣé òun káàkiri. láwọn ọ̀dọ́ bóyá tó tẹ́lẹ̀ àwọn ènìyàn máa ń mọ̀lá mọ̀lá sùn kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́ni àwọn aláyé mọ̀ àwọn ẹ̀mọ́ gbọ́n lórí rédíò àwọn ọ̀rọ̀ àtàìmù àwọn ẹ̀mọ́ gbọ́n lórí tv ní òtúmọ̀ kí o gbẹ̀dẹ̀ bá ti wá gbajúmọ̀ òun ni máa sọ ọ́ dẹ ẹni tó ná yẹn lè má gbajúmọ̀ kó sì nímà yẹn sì lè nímà kó má gbajúmọ̀ yẹn sì lè nímà kó tó gbajúmọ̀ gbogbo wa kà ọ̀rọ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ akẹ́kọ̀ọ́ ni pé ẹni tó bá nímà kó gbajúmọ̀ lọ́sọ̀rọ̀ rẹ̀ máwàá ní yóò nìkan ní kéwú lọ́dọ̀ rẹ̀ ẹ̀yìn ní kéwú rẹ̀ tí yìí rà sọ́dọ̀ sí láyé takọ́ ìyàdù bí àkàbí ilmi anil mashhurin wa tarki àkàbí anil khamilin. ó dà wọn àfa nínú àwọn àfẹ́sìn wọn karú wàyí sí wa grimankai. وقد عد الغزالي وغيره ذلك من الكبر على العلم àmì pèèyàn jẹ́ bí mọ́ńkáì. lọ́kọ̀ àdìsí náà àfàkàdé ń bẹ́ẹ̀. ládùúgbò wa ó kí ló kọ́ rí àfa àtẹ́lẹ̀ kẹta ẹ̀ ń gbókọ̀ rí ìfẹ́ yìí ń tẹ̀lé o àwọn afa tó gbajúmọ̀ là ń sọ ẹni tó bá fún bá níhu làákà ẹ̀ pé òun ò lè kéwú ilẹ̀ alẹ́lẹ́mọ̀ṣó torí pé àdìkà mẹ́lẹ̀ ń tọ́lọ́ wọn ò gbé orúkọ rẹ̀ kàṣáyì òun náà lè nírú tí ń bẹ ọdọ̀ alẹ́mọ̀ṣó àdìkọ́ jùlọ ẹni ẹni tí yí ní méjì gidi ò ní òun ò ní ké àtẹ́bẹ̀ ni kódà àwọn àmì ní bẹ́ẹ̀ ọmọ ìkẹlẹ wá bòwò làgbọ̀ sí máa rí wá wọn nílé ìgẹlàgbọ̀ tó pọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó dunra rẹ̀ nígbà tí òun fẹ́ gba kéwú lọ́dọ̀ àwọn tó mọ̀ dókítà ọmọ mùsùlùmí gẹ́gẹ́ bí tí àwọn àfáàmì wípé الحكمة ضالة المؤمن يلتقطها حيث وجدها ويغتنمها حيث ظفر بها ọgbọ́n tẹ̀rí ìní àti sọ́nù mi ibi tí ibi tí a bá ti wá pàdé ọgbọ́n làámu yálẹ̀ ẹni tó mọ́gbẹ́ lọ́wọ́ ó gbajúmọ̀ ní àbí gbajúmọ̀. bákan especially wọ́n ní ẹ̀bá wá rí pé ẹni tó ti ẹ̀ wá jẹ́ni tí ò gbajúmọ̀ ó ní òyìn kan lára tí ó jẹ́ kíké wúlò fákẹ́kọ̀ọ́ tí afá tí ò gbajúmọ̀ á àdùnmọ́ òyìn bá ẹ̀yìn ọlọ́ni wá ìbádà pọ̀ lára wọn ìwà pọ̀ lára wọn wọ́n sì mọ̀ kí ó lára àtúmọ̀ kò gbajúmọ̀ bẹni tí òun gbajúmọ̀ ní ẹni ọlọ́run pé tí ẹ ò tó tẹ́lẹ̀ kọ́ torí pé lélẹ̀ tó ní àwọn ìròyìn kan tó tún wà lára rẹ̀ ọ̀n kọ́lẹ̀ta ìgbajúmọ̀ rẹ̀ ńkọ́ kọ́ lọ wá arọ́lé kọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ ọ̀rọ̀ ló dà. dáàtì wí ìyàfáàní wa ilẹ̀ sàbàbù àwàlẹ̀ sàlàfì wọ̀lùkọ́láfì bá والفلاح يدرك يدرك طالبا إلا إذا كان للشيخ من التقوى نصيب وافر ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ yìí sábà jèrè àfà ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ yìí sábà ránfààní lára àfà àfààfà àti ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kí bí ṣe ń kọ́mọ ń kéwú ní kọ́mọ ní ìbẹ̀rù ọlọ́run. àfà ṣe pé làwọn ṣe ń fakọ̀ wà lóṣù yóò tẹ̀lé rẹ̀ ó ní ọkàn àánú ọkàn àìsàn sì tún takò ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀rí báyìí nígbà bẹ́ẹ̀ afá báyìí máa ń ṣiṣẹ́ pọ̀ ó tún lè wú àwọn àfá àbáwọn òní ó ṣe àǹfààní fákẹ́kọ̀ọ́ sí àǹfààní bẹ́ẹ̀ bá wù àwọn tẹ́lẹ̀ kí wọ́n kọ lórí bóòlù àti wáyé máa ilẹ̀ inú tá a fẹ́ mú lọ́dà ẹ̀kọ́ yìí tí wọ́n fẹ́ mú àbátọ̀ kìlọ́dọ̀ yìí wọ́n lè yẹ ممن له على العلوم الشرعية تمام اطلاع gbìyànjú pé ẹni tó kéwú lọ́dọ̀ rẹ̀ ẹni tọ́lọ̀ wọn bá bùn ní ojú tó tàn sọ́pọ̀lọpọ̀ ọmọ ni. má máa àfáà tí ò ní mọ̀ jùmọ̀ kan lọ tí mo wá pawọ́ pé òun mọ̀tò ló dàjù. mi ní àfáà mi kò mọ̀tò kan lọ. yóò máa máa fẹnu tẹ̀mẹ̀lẹ̀kù ìmọ̀lẹ́ òsínlẹ̀ mi fi fi náà wùdó ló dàṣẹ. wọ́n lọ gáàmà bẹ́ẹ̀ ni tí bá máa ìmọ̀ yóò kù bó ṣe mọ̀ kó wá náà ni yóò béèrè ìmọ̀ àkọ́kọ́ sí ayé rẹ̀ àbílẹ̀ àti ìṣòro àwọn aláàjì pé ọlọ́run tó máa ń sakọ́ àfihàn wọn náà ti kẹ́kọ̀ọ́ lọ́mọ náà sakọ́ náà. ìwọ̀n àfáà tí máa ń bú ìmọ̀ kan ni àfáà tí ò ní ríjù mọ̀ká lọ. níwọ̀n agbẹ́rù pé akẹ́kọ̀ọ́ torí pé òun ò ní máa fẹ́ lọ kọ́ ìmọ̀ lọ́dọ̀ ẹlòmí tí ó ní ìmọ̀ ìmọ̀ yóò náà kò òmọ́ kéwọ́ lọ́dọ̀ àfáà tí ó máa fẹnu tẹ́mbẹ́lẹ́kú màkà ń to ikú wò má wà á lẹ́fà kó lọ́dọ̀ tó ń yóò jẹ́ nítorí bá ní kó ní ìrírí ibi mú mi kódà kó má ju díẹ̀ díẹ̀ lọ níbi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ó lè mọ̀ ìmọ̀ yìí ló ń ló tẹ̀lé láì ní àtẹ́bù ìmọ̀ kọ̀ọ̀kan. bákan náà ní tí ìyẹn gbọ́dọ̀ jìnnà sí àkàzò àlẹ́ẹ̀lìm àmàn àkàzò àlẹ́ẹ̀lìm àmbòtóni ọ̀rọ̀ etí pé ìmọ̀ tí ń gbé lọ́wọ́ kò sẹ́lẹ̀ ká tó fi sójú ọ̀nà inú tíra ló ti ké ìwọ́n àmà méjì ìmí ń bẹ tí yẹn bá ké inú tíra kò sábúrú tó kéde gbogbo tíra ni yóò gbọ́dọ̀ àkàdé yẹn ṣé ìyẹn gbọ́dọ̀ gba kí ó dà fà kéde gbogbo tíra ni yẹn gbà lọ́dọ̀ kí ni àfa àtàyàn ṣùgbọ́n làbúdà mi à ń yọ ọ̀hádà mi àhàlì yìí ìyẹn tó kọ́ gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ àwọn tó mọ̀ ná ọba lè jòkó ti tíra fi ọ̀bẹ́ẹ̀tì mọ rẹ lórí àwọn yòókù lọ́kẹ́ bí èèyàn kan ìmọ̀ tó tiẹ̀ fẹ́ mọ̀ láyé lọ́wọ́ ní àwọn mùsùlùmí àti sáńdà náà ní ọmọ ẹ̀dá àwọn ọ̀fọ́jà lọ́wọ́ tẹ̀wá wọ́n ní fàrẹ́ láì jẹ́ wípé ó lọ gba ìpìlẹ̀ ìmọ̀ yẹn lọ́dọ̀ àwọn tó mọ̀ wọ́n ní wọ́n ń tọ̀hún kò tọ́ kéèyàn lọ wá mà lọ́dọ̀ rẹ̀ ní ó bà yé jẹ́ gẹ́gẹ́ bẹ́ni tí ó kẹ̀lé àwọn dókítà kí wọ́n máa ń sè nígbà fẹ́ẹ́ di mẹ́ríkà dọ́tọ̀ wọ́n lọ sí kí lọ sí mushop ó lọ àwọn àwọn ìwé ìwé dọ́tọ̀ wọ́n ti kọ́ láǹkà wọ́n lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí lọ dá ọ̀ṣútàlẹ̀ láyé mọ́ wá tírìtì láyé mọ́ bá dẹ́ lọ́run yóò kú ọ̀pọ̀lọpọ̀ yẹn yóò kú nítorí wípé ọ̀nà tó gbà rímọ̀ kì í الإمام الشافعي رحمه الله تعالى وأن ومن تفقه من بطون الكتب ضياء الأحكام ẹni tí wọ́n lé pé kíra lásán ló gbójúlé kò síbò ni wọ́n fi ń tú ضياء الأحكام yóò bẹ̀sẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bí túmọ̀ hakim túmọ̀ hakim yẹn ẹ̀rọ àfàgbọ́n sọ wípé ó dára kùnrin kan ó wà lọ kàdísì àdéhùn olókà ó gbajúmọ̀ àdéhùn ìdànkọ́tọ̀ ìdàmẹ́ta ìdàn ádámù ìkọ́tọ̀ àánú àmọ̀lù ilà ní tẹ̀rẹ̀ nítorí ìyá bá ti kún kọ́ bọ̀ ọ̀nà tí yóò fi máa rí fẹ́ dáadáa tí wọ́n fi fún yàn ní àkáǹtì dáadáa ò ní súnmọ́ àfi gíní àfi mẹ́ta inú ẹ̀rí sọ́dá kọ́ tó ń jà àmìyàn àwọn tá a kí ẹ̀rọ àwọn àfa àwọn àgbà tó bá ní pé náà pè ní sọ́dá kọ́ tó dà mọ́jáde àná kí ó ń gbà mí tún lè tú ọmọ obìnrin túmọ̀ àti mú wa tu wípé sọ́dáka tó ń jàríyá àti ìmá fọmọ obìnrin tọrọ sọ́dáka tó jàríyá. àwọn ti ní wọ́n mọ́ ضرب الكتاب بغير شيخ يكون أضل من توم الحكيم تصدق به البنات على البنين ìtumọ̀ àtìmọ̀kọ́ ó bẹ̀rẹ̀ sí máa fọ ọmọbìnrin tọrọ nígbà tó kéde mo ti rẹ̀ kí òun náà ló gbé rí àbí ní ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ máa mú òlú tí ó sì kéwú kẹ̀kẹ́ lọ́dọ̀ ẹni tó mọ kéwú ké ولا تأتوها وأنتم تسعون وعليكم السكينة والوقار حديث بعضهم كان هذه البلد وفيهم قالوا عليكم السكينة والوقار nígbà tó wọ́n á ní lọ́wọ́ kọ́ tíra tí kò gbá lọ́dọ̀ àwọn àfá unfortunately for him wọ́n tó sì wọ́n bẹ́ẹ̀ nítorí wọ́n á ká mẹ́rin kí عليكم السكين والفهر títẹ̀ bá tún lọ sí àyẹ̀pẹ́ ẹ̀fẹ́ lọ kírun ẹ̀ máa mú ọ̀bẹ àti èkúté lọ́wọ́ tó ní ìhàsọ̀rọ̀ ilé yóò sọ̀rọ̀ káàkiri bẹ́ẹ̀ náà lẹni tó kẹ́lẹ́ ọ̀sẹ̀ ìjọba lọ gbé ìwé àwọn ológun olóṣègùn nìkan tó mẹ́rin pé òun ka ẹ̀pẹ́ ní abáṣọ̀dá olùmọ̀ọ́sẹ̀ tó wọn náà ń bá mi ni pé káwọn dókítà wá sí àyè kí owó ìwé olówó kọ́kọ́ bá ara rẹ̀ jẹ́ wà lábí ọ̀rọ̀ àdábì sọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ ni lábí òní sọ tí ò ó láwọn onímọ̀ tó mọ irú agbọ́dọ̀ sọ̀tì pé irú ọ̀rọ̀ làá lò sí bọ́lá tó lò bẹ́ẹ̀ wá ní gbogbo ọmọ náà ìjú ọmọ sọ́ọ́dì wọn sọ pé mọ́ ń tàfọ́kọ̀ ní bò tó lè kó tó gẹ̀lẹ́ àlàkà ẹ̀rì ìtọ́lá mú tí ó fàrà ọdún ti dáni ẹ̀ ṣúrúṣù ṣúrúṣù olùgbò náà lọ́dọ̀ lọ pé mo bá rẹ̀ káàkiri ní ó bá so wọ́n ní àwọn àfáà fi lè pé kíyẹn jẹ́ nìkan tí ó máa mú tíra nù yóò máa mú kéwọ́n nù kíra yà ní súlìbàlẹ̀ ẹ̀lì pé ǹdí jẹ́ kìlẹ̀ ẹ̀mọ̀ yẹn mú kíra mo lẹ́yìn òkú èmo tìlẹ́ ti mọ̀ pé kán ẹ̀lì mọ́ lọ pàṣẹ fún ayé láti lè fi lékún mọ̀ ibi yìí nǹkan yìí nǹkan lọ́sọ bẹ́ẹ̀ kìlẹ̀ ẹ̀mọ̀ kò sẹ́ni ẹ̀kẹ́ tó kọ́ eré nǹkan léwu ọ̀kẹ́ nàdá àbòmíyàn kúlù wọ́n ní àfáà mí náà àwọn àfáà máa sọ wípé mẹ́rin من أعظم الب... من أعظم البلية تمشيخ الصحفية إنه هو أجا أداو تولي بس حفايد الصعيد كتبك إنه أداو تولي بس لو بالك ولا تمشيخ الصحفية أو نتكن دا تقصي إن تجا صوصي وأن تلينك وماما وجوتك دلو إيه يعني ما لينك يا ماما tààkùrúnà ánì na a kọ́dú ànkùn kẹ̀yìn àwọn tí ń bọ̀ lẹ́yìn tí ó gbà lọ́dọ̀ ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ̀yìn bẹ́ẹ̀ ni máa wà àwọn bá gaza bá wọn ti ń kọ́ náà wọ́n gbé sí wọn bẹ́ẹ̀ ni àwọn gbé sí wọn wọ́n kà wọn náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ń bọ̀ ọjọ́ nyɛ ma kɔma siri siri akɛnɛ mɛmɛ tiwari bɔ ni bɔn tuma kɔma tiɛ ba kpa diɛ lomi na ba kɛnɛ ti nisɔn esɔn yan o ti ala kana wa wa lori pilɛ kan ni waati njɔn bɔ kana ne ka se o waati wa ma yɔ kama lɔ gbɛ lɔ kɛmɛ ma tukɔ kɔmɔ kɔma ni y'o ba yi jɛ so ilé yìí ṣe ojú ọ̀nà tí akẹ́kọ̀ọ́ fi máa ń rí náà ìyẹn jẹ́ pé ní kéyìí tí ó máa bẹ láàrin ìwọ àti mọ̀ má jẹ́ kó jẹ́ tákàdá nìkan jẹ́ kó déyàn tá a sọ̀rọ̀ yóò yẹn fún ẹ sọ́jú ẹlẹ́ẹ̀kejì nínú ntí àfa òṣùwọ̀n nínú ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́. ó ní ẹ̀yàn kọ́dẹ̀ ní ṣéèkì yìí fi òun rì yìí afáàṣọ àyà wọn tó pọ̀ mí tá a ní ìdàdí tú dáadáa bí a bá tẹ gbọ́n náà fún wọn bí a bá gbọ́n fún wọn bí a bá kẹ gbọ́ bó ti wàá mí wọn lèmi ó sì gbọ́ kí afáwọn àwọn ọlọ́mọdé á ti lè fi bídà lé náà àbúrò ìsọ bídà ìwọ lọ gbọ́ dáadáa ẹ̀yàn kọ́ọ̀dọ̀ ni ṣéèkì yìí fi òmùrè àbá àtọ̀ bá ti lè ju pájú sẹ́ẹ̀lẹ̀ fún pé ọgbà pọ̀ máa tó nígbà tó ń kẹ́kọ̀ọ́ mọ́ kí ọ̀rọ̀ rẹ̀. inú májèmú akẹ́kọ̀ọ́ ni pé ọgbọ́dọ̀ rẹ́dì láti juwọ́ ju sẹ̀kẹ́ yìí tí máa fún àbá rẹ̀. ó sì láti mẹ́sàn-án ọlọ́run àdìgẹ́lá. ìtumọ̀ ẹgbẹ́ ìsọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ fábìrọ̀ wọ̀lẹ́ àti ilẹ̀kà àmọ̀ mo sàdéhùn àdéhùn àdéhùn yẹn gbọ́dọ̀ máa bẹ bẹ́yìn náà tọ́lá lè bọ̀ ṣẹ́fì pé pẹ̀lú ògbọ́n náà ìmọ̀ tí wọ́n kọ́ yìí ẹgbẹ́ bá ti ń wí tó fẹ́ fíìngì sí mi ń ṣe sùúrù kí n gbọ́ yé akẹ́kọ̀ọ́ mi kò ní ṣe sùúrù gbọ́ kí ni tàòjí òtáfà fi sọ tó sọ àfọwọ́n sọ sọ sọ lórí o ah ọba bá gbọ́dọ̀ sọ báyà sọ fún báàjì tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ọtí mọ̀ ń pè ní sọ́kúsọ̀ àti tí o tàbí kwalẹ́ kí o. so ibù kí n tí àfáà sọ kó jọ mọ́jọ sọ kó sọ lójú tiẹ̀ ọ gbọ́dọ̀ nílò ẹ̀kọ́ tí a lè dè nípa ni. gbàgbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ní bèrè kọ́ gbàtí alùpẹ́dẹ́gùn náà sa àwọn kẹ̀kẹ́ tó fẹ́ dà bí ìṣekúṣe lójú wọ̀rẹ́ bí wà kí ni. oníwèrè fún sáà ṣe àdéhùn pé wọn ó ṣe sùúrù ṣùgbọ́n ń bẹ̀rẹ̀ ni kò bẹ̀rẹ̀ sí máa sọ àfáà lóko èyí ló sì sọ àkọ́kọ́ tí o máa bẹ lọ́dọ̀ ọmọ kéwòn ni pé lórí báyìí afẹ́ni wà láyà kúndù àrò ayé wa tẹ̀lé bí lórí kẹ́lí màá rà ayé ńlọ pé ṣe òpin náà ṣe o pé bàbá bá mi gbé ètò mo fẹ́ máa fọ́ ọ ní kéwòn sí má lọ ní ọ̀fẹ́ ẹni tẹ̀lé kéwòn tó ní aago àárọ̀ láwọn ké àwọn ọ̀sán aago tó fún ọ mọ́jẹni tí ó rẹ ni pé ọ̀ ń tẹ̀lé sí mọ̀ rẹ̀ nù àná tó gbé bí ẹ máa fi òpin náà balẹ̀ ọ̀hún nǹkan. هو عمال يسمع ده بل يكون معه كالمريض مع الطبيب الماهر هناك الميت بين يدي غافل àwọn tó bẹ̀rẹ̀ mọ́tò yìí wọ́n ni wọ́n kọ́ láàrin wa nàbà rẹ̀ bẹ̀rẹ̀ sípò òkú tọ́ọ̀ nílẹ̀ ọ̀nìyàn bẹ̀rẹ̀ sípò kí ni aláàrẹ̀ bí dọ́tà bá gbọ́ ẹ̀rọ ìwọ́n àwọn eré abẹ́kọ́ ni pọ̀lọ́tù kí ọgbẹ́ ẹ̀rọ bá gbé ìkọlẹ̀ bàdánù ni dàbí ẹni tí ń jẹ́ aláìsàn lẹ́gbẹ̀ẹ́ dọ́kítọ̀ ẹbí ní al-mu'allim wa at-tabib kilahuma àfá àti dọ́kítọ̀ súnmọ́ra wọn. so dọ́kítọ̀ ló mọ oògùn wo lòun ó lò ó lè dókòó tí ó kóró ní ó lè jẹ́ tí ó le ní ó lè jẹ́ tí ó rọ̀ ní dọ́kítọ̀ ni bẹ́ẹ̀ la kẹ́kọ̀ọ́ sí gbọ́dọ̀ rí bàbá rẹ̀. fọyíṣẹ́ ríru òun fi máa ṣèlò wọ́n fẹ́ ṣe nǹkan kan nínú àlámà bẹ́ẹ̀ fún ma ké fánù kan wọ́n náà yẹ lọ kó kó wọn láti láì gbàyọ̀ǹda pé àfáàsẹ́ mo lè bẹ̀rẹ̀ fún ma ká fánù yìí ní òkè á sí ìdìbò ìwà yóò kí ní díẹ̀ ẹ lọ sọ́dọ̀ lọ́lẹ̀ lọ́lọ́ níbi ìyẹn wọ́n máa bèrè yàní ẹ máa wá ìtọ́sọ́nù àfà lórí àwọn àmàlẹ́ wẹ̀ tẹ̀hẹ́rù wọn rìbá òfin máa yà tẹ́bi dùn ìyẹn máa wá yọ̀nà àfà torí ń jẹ́ òbí ẹ̀mí fún yàn bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn ọlọ́run ti gbé e wípé rídọ̀ lọ ìfi rídọ̀ alùwàdì náà máa lẹ́nu yẹkùn fí máa fi àtìlá. bí ìyọnu òbí ṣe pàtàkì fọ́mọ bẹ́ẹ̀ náà ni ìyọnu àfáà tí ó yọnu síyàn tó ṣàdúrà fún yàn ló pàtàkì fọmọdé kéwò. ọ̀lẹ́bàálẹ̀bù fi hurmati máa lẹ́nu bá alága àwọn bí ká má tù ní tùmọ̀kẹ́ àtìjùkọ̀ òun ni ó tí ó máa fún àfáà rẹ̀ lọ́wọ́ gan ọ̀tọ̀ ní ká tu ní gan ọ̀tọ̀ ní ká tu ní àṣejù ọmọ kí ó gbọ́dọ̀ jẹ́ tí ó máa fún àfáà lọ́wọ́ gan wọ́n yẹn takọ́ rẹ̀ wọ́n bu ilẹ̀ wọ́ọ̀rí bí xidimati kàmá ẹ̀fà ló sọ hábà bí yàrá ń fi xidima àfà ọ̀ ní orí ní ìjábá ká lọ ní lóṣì kókó lọ́ ọ̀ rí pé wọ́n sin lọ́wọ́ ọba òun tara àfà òun sin lọ́wọ́ ọba ni. wọ́n yẹ báwọn bá sàlámù sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kí ọjọ́ ẹni tó ní ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìwádìí òkú wájú afá rẹ̀ wá gbé ọ sí ló lẹ́mù kò sọ rẹ̀ dé yìí mà ẹni tó lówó tó níta wọ́n fẹ́ kíw afá wá jù sí òṣèré òun wá jù kún lẹ́lẹ̀ kí ló ṣeun lójú ayé bíi lẹ́lẹ̀ gàṣà wà lẹ́kọ̀ọ́ gbọ̀nsílù nà síkà ìgbà bíi tọ́yẹtọ́yẹ ara rẹ̀ báyìí nà yàdà ìṣe ìṣàfihàn وخضوعه له فقط فهذه التيمت أي التيمت يكبر وزحرنا وتواضعه له رفع التالي ذا فا فا أدك على جفوه ويقول هنا الإمام الشافعي رحمه الله تعالى أنا كبي أنا كبي نسي وندك ربوه أنا المنهج في أقول ده بيت أيوة إن أني إن الشافعية عوتب أن كب شافعي رضي الله عنه على تواضعه للعلماء الأحفاد هنا الترب عشان يقولوا الثاني الثاني بعيش يقولوا فقال الشافعي ما ذا يودع ولول ويبي أهين لهم نفسي فهم يكرمونها ولم تكرم النفس التي لا تهينها ولم تكرم النفس التي لا تهينها wọ́n ní mọ́tò sáfì òhìn inú làwọn ń lọ sí ẹnikẹ́yìn ń bú mi pé eh, tẹ́lifà mi ti pọ̀ jù èmi ń yẹ pẹ́rẹ́ ara mi fún wọn ni in return fọ̀hún mi kiri mú òun nà ha àwọn ọmọ bá ń palẹ̀. ọ̀dọ́ ọlọ́fẹ́ mo wá ọ̀fẹ́ ní ìwà pé wọ́n ní pa àwọn ẹni ọlọ́ àwọn olùmọ̀lé wọn náà lè rápẹ́lẹ́. pé kí wọ́n náà ń tẹ́kẹ̀rù máa ń náfúsúlẹ̀ tí ìlà tòhìn nù ha. ولم تكرم النفس التي لا تهينها ẹ̀mí tó o bá ti rẹ́dì láti fi ẹgbẹ́ kan ọ̀ lè parí. وأخذ ابن عباس رضي الله عنه ابن عباس سعادة نبي عم قول له مني إما إما إما جدني كنيف مولع علما ابن عباس رضي الله تعالى عنه من جكا bí wọ́n ṣe dàgbà tó bí wọ́n ṣe nímọ̀ tó bí wọ́n ṣe nípò tó Zayd ibn Thabit al àgbà sàábé ní àwọn sàábé tó mọ fàrájì ló wà tàbí tó àmọ kùwá ni bẹ́ẹ̀ ìdùnnà báàsì yìí náà wọ́n máa lè kí o sàábé làwọn ìgbà wọn bẹ̀rẹ̀ gbogbo àwọn àfá àgbà sàábé wọn wọ́n tọ gbogbo wọn káàkiri wọ́n tọ́ màtí ń bẹ̀rẹ̀ wọ́n wá kó àwọ̀ ìpẹ́ ní ìkẹtọ́jọ bẹ̀rẹ̀ sí máa dà wọ́n sókè bàbá rí nígbà tó ń yẹpẹ ara rẹ̀ ń gbàdá lọ́rẹ̀ ní fojú pé ilé ti pọ̀jù bọ́ ni lọ́kọ̀ọ́ wọn kó ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àwọn sàábẹ́ ọlọ́kùnrin lọ́kọ̀ ní ibùdó àgbà. àtúntò wọn ń kí wọn lọ́wọ́ ibùdó àgbà ti fẹ́ ní àlẹ́ bìí wọn. àtúntò wọn ń kí wọn lọ́wọ́ oúnjẹ kan àwọn àlùfọ́dọ̀ àfáwà bẹ́ẹ̀ ló sáàbẹ̀. táwọn náà jẹ́ àgbà fàtàbẹ́ àtúntò wọn jẹ́ àfúndà àgbà mọ́tẹ̀lẹ̀ má sí náà lọ́n àmì tó jọ tí wọ́n ń ṣe lónìí pé tẹ bá fà sílẹ̀kùn mọ́tò kó tó wọlé ilé ìṣe bídíà inú àpẹẹrẹ táwọn sálàfù máa ń fún káwọn lé ìbùnà àbẹ́sì wá bá zéèdì tó sábì ó bá wọn dá nǹkan àgọ́ ó bá wọn gbá amúkàlè bá níbi bọ̀ ibùnà zéèdì sábì ti wá ká ọfọ mílíọ̀nù bì ní ọ pé gbogbo ìjọba àwọn náà wò pé báwa bá jẹ́ àfáà rẹ̀ òun náà àfá àwa náà ní fámìlì kẹ́ náà àwọn yóò wọ́n fojú ẹ̀ wò bàbá tó ẹ má wò bá wọn ẹ jẹ́ kí n gbá fún yín ẹ jẹ́ kí n bá yín dá mú ilé sì yóò náà bá sì ìdá bá sì ní àákàdà òmìnirun náà ẹ̀nà fún àìlà bí òòlà náà ìlà wọ́n ti pàwọ́ látẹnu ẹ̀rọ bá yọ sísà àgbàgbà pé àákàdà òmìnirun náà lẹ́hùn mọ̀gọ́fọ̀ ẹ̀nà bìtì tí bá ń ابن عباس النادي اللي اكتب كيف فرد دولينا الحسن والحسين لما تعالى عنهما اللهم نبن يجي قال ابني هو نسجي لا شباب اهل الجنة واني اقول له يو دوم يجي زي ملاي الجنة والله ضبنا عباس دخل عني انا واقف ما وعد له هو بقى عمري يجي مو انتاج ولو انا كمان اقول له كيف ابن عباس أتأخذ اللجام لهذين أدروني أما هم كيف ميدي مسلمة لكمته نباية نبات ودهم تقولين إنما يعرف الفضل لأهل الفضل ذو الفضل alápàálé ní mà wọn lé fáwọn alápàálé ìpè mí náà pa wọn lé wọn àmì pálápàálé ní mí ni títí mo dá gbọ́ inú rẹ̀ o. alimami ahmed rahimahullah ta'ala. إمام أهل السنة ما وافقنا خلف الأحمد خلف الأحمد ما وافق الإمام أحمد اللي هو اللي هو بي إمام عمر بن خلف الأحمد ولي آه سيدنا ما بيجي تاني اللي بعده يبقى ما هو الوقت اللي هو ملك يجوا كده ملك يومي خلاف ده اليوم أفعل الدشمي لا أقعد إلا بين يديك wọ́n máa máa sọ fún kálàfù ìrẹ́ kálàfù tí bá wà níwájú rẹ̀ ìjòkó níjòkó àpálẹ́ ni ìjòkó ìtẹ́ríbalẹ̀ ni ó fi máa jòkó wájú rẹ̀ pé pé òmìnira ànàtàwà ọ̀bọ̀ lè má nàtà àìlámùmìnì bẹ́ẹ̀ tẹ̀lé àbáṣe ní hàákàdà òmìnira. ẹ̀fọ́n náà wọ́n bẹ̀rẹ̀ báwa ṣe kà á tọ́wọ́ àfáwà kọ́ Al-Ghazali yìí rahimahullah Abu Hamid àwọn náà wí ẹ̀dáfẹ́wẹ̀ wọ́n ní la yunalu al-ilmu illa bit-tawadu'i wa ilqa'i as-sam'i ìwà méjì kan bẹ akẹ́kọ̀ọ́ orí ìfi kọ́mà ọgbọ́dọ̀ tẹ́lẹ̀ bá kọ́ ìtẹ́sílẹ̀ lẹ́tọ̀ mẹ́ wájú àfáàtọ̀ tẹ́sílẹ̀ ọ̀lẹ̀ rí mọ́ wọ́n tọ́ láàfáàtọ̀ tẹ́lẹ̀ bá ìmọ̀ rẹ̀ dúró bákan náà àfáà يعني ابن جماعة فمعيقه ومهما أشار عليه شيخه بطريق في التعليم أفعل أنت كيف أجل أو بين لنا كذا أنا با إذا فنا با يكلوني بابا بامو ráàyù pé ká fọ̀nà báyìí kéwú lónìí wá fáìlì yòókọ lédèhó wọ́n lè yájà àwọn àyẹ̀wò kú ọba lọ́nà mi gbígbẹ́lẹ̀. lókè mùjáde àbúrò tó òun ti pé bí àwọn tó wà mú òun ti lórí kò ní àǹfààní sọ́ọ́ ju tiẹ̀ lẹ́ni ọwọ́ àmúti ẹ̀ lórí pé fọ̀kọ́tọ̀ òmòrò ṣídìí yìí ẹni tí ń tọ́ sọ́nà ọmọ náà pèjúwe wọ́n lọ ọdún sí àkọ́ ọmọ náà ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan tí ń tọ́ sọ́nà ó ń tọ̀ ń ṣe mẹ́sẹ̀kì díẹ̀ àfààní fọ̀kọ́tọ̀ òmòrò ṣídìí yìí àǹfà ìlẹ̀hú mi ń sọ wá bí yìí fi hàn sí ọdún náà yọ ọmọ tẹ̀tẹ̀lẹ̀ ó ń tàn lọ tó tó tẹ́tẹ́ ń tọ́ sọ́nà bá sì nà ó sì mọ bó olóòtú ويبين الزهر أنا قلت أعويك وقد نبه الله تعالى على ذلك في التسقة في موسى والخدر بلقى كان نبه موسى والخدر آية قطق من آداب علاقة الطالب مع شيخه فلكي شيخ كريم نقو شيع كيكو أبدا فون لك كمفاكين وانا روح جكا روح صلى يتهي شوى من بعد شيء الخدر وصفون Musa alayhi salam ní pé innaka lan tastati'a ma'iya sabra ẹ Musa sọ lè kọ́mà sọ lè ṣe sùúrù lórí májẹ̀mú mà kì í ṣe gbẹdúnà fẹ́ kí ó ló lè ṣe sùúrù lórí májẹ̀mú kí ó ní ó sára ni especially láwọn májẹ̀mú tó ní bí kálípẹ̀ ní àdáàbòlì fàníyà májẹ̀mú àti máa ń ṣeré bá a ti máa ń ṣeré gẹ́gẹ́ pọ̀lọpọ̀ ló lè rẹ́ bí àti jòkó ilá bàbá ìmọ̀lá. jẹ́nà náà ń kọ́ ọ̀la kádìrú ń bẹ̀rẹ̀ lọ́wọ́ Musa yìí pé ọlọ́fẹ́ kí ẹ̀dá kọ́kọ́ kákọ́kọ́ káwọn sáàdì ìnà àrí tẹ̀sítọ́fì ìnákàlẹ́ ń tẹ̀sítọ́fì yá máa yà fáwọ̀ rẹ̀ kéwù. tí a gbẹ̀gbẹ̀ ìṣòro lórí jàfá olùmọ̀álẹ̀ nǹkan àfi jàfá olèyàn fi ń kéwù. wọ́n ní aṣọ́fẹ̀ ẹni ezra alá mọ́bìlì jàfá mẹ́mọ̀álẹ̀ mi. فإن رسوب علم في نفراته فمن لم يذق ذل التعلم مرة فجرع ثم الجهل طول حياته وني اصبر ياكك سشو على مر الجفاء من معلمي akẹ́kọ̀ọ́ tí àfa wa wúwa àgọ̀ sí ìyẹn àfa náà bàbá kẹ̀ ní ń gbọ́n ìwà tí ò yẹ kí ó wù ó ti àbí àbá lójú ẹ̀bí ẹ̀rin nínú tí ìyá fi ń kéwò ní kéèyàn ti fún lórí ẹ̀bí àbá inú tí ìyá fi ń kéwò ò ní kéèyàn tó pé gbẹ́ǹtẹ̀ lẹ́bi ni pé ọmọ ilé kéwò rò bí ipá fa àbẹ tí ò tọ́ ìdílé ń sẹ́ǹ ọlẹ̀ mẹ́jẹ pé kò tọ́ bí ẹ̀mẹ́gbẹ̀ wa mọ́sá ẹ̀ sọ̀rọ̀ àmọ́ sí ẹ̀rọ bí tára wa tó ká wọ́n ti wá gbà kí bí wọ́n fi òun náà ni pé àbá ò mọ títí wọ́n ti lọ kí ìdílé aláàmọ́bìnrin jàmbá mímú àlè ni ọ́ sì sùúrù lórí kò dáa káfàǹfì náà ni. fẹ́ẹ́nà rùsùbà ìlú fi nàfàrọ́ọ̀tì àwọn nàfàrọ́ọ̀tì sáàzù òní ó parí olónìí ọ̀la ó jáde lónìí ó mọ́ ọdún lọ́tún la àwọn tí ò bá sínú mọ́ ọ̀nẹ́rìmọ́ ogun náà máa wà díẹ̀ díẹ̀ anábì náà máa ń já dèmọ́ àwọn sáré ìgbàlá anábì o dúró sí wọn ìgbàlá sí wọn o pọ̀ ńlá ní àwọn sáré sí wọn wọ́n wọ́n dàbàrà. táwọn nǹkan máa wálé ẹ̀kọ́ kan ní máa mú rùsùbà ẹ̀rẹ̀ ní máa mú ìmọ̀ dúró sára. wọ́n á ní ẹ̀mí tẹ̀lé àmì ọ̀rá ìtẹ̀lé àmì ìrìnsẹ̀yẹ̀ òtúnrẹ̀ wọ́n mẹ́lẹ̀ mi ẹ̀dùn mọ́rú ọ̀tá lómi sàátá ètò ọ̀bá ti lè rọ́jú gbé múrù tí ń bẹ níbi ìkẹ́kọ̀ọ́ ọ̀lẹ́ rọ́jú ṣe sùúrù lórí ẹ̀fọ́jọ́ àdá tajarwa zola lè jẹ́ hali tó wúlẹ̀ àyà àti ìjókòó ìgbésí ayé rẹ̀ ní ó kẹ̀ máa díẹ̀ tí ò lè ṣe sùúrù kò wá ní rí tí ó máa fi gbáyé ṣe ju kí ó máa lúwẹ̀ náà ìmàkàlẹ̀. so ẹ̀rọ kan jùlọ sọ fún àmì ẹ̀gbọ́n tó ní kẹlẹ́ ń tẹ̀sọ̀ sí àmì ẹ̀gbọ́n àbá ni sẹ́yìn mọ ipò tí Musa ìfẹ́bẹ̀rẹ̀ àfikàdé tá àgbàrá ńlá méjì Musa nábì ọlọ́ọ̀ni kọ́dà alẹ́lẹ̀ kọ́wọ́lì bí anẹ́lẹ̀ kádẹ́rọ̀ nàbí kọ́dà ká wí báwọn àbá mi ṣe mi pé anábì ọlọ́ọ̀ni náà lè kádẹ́rọ̀ ẹgbẹ́ kan náà kò sí ìyá pẹ̀lú pé àbá níbi kéèsì yìí ó kéré nípò ó kéré nímà ó kéré lẹ́sọ̀ọ́yọ̀ ó kéré ní ọ̀dọ̀ ọlọ́run sí ẹni tí jẹ́ torí àwọn gbọ́ àfa àfọ ọmọ kí wọ́n ní mẹ́jọ̀mọ́ wípé sọ ọ́ lè ṣe sùúrù. àfa àfọ ni bàtí wọ́n dáyà àwọn sọ̀sùrù wọ́n àti wọ́n á gbé wa dàbí mẹ́jọ̀mọ́ àfa lè ó lè dàbí pé kò ní pè é gbà mí bí gbà ń torí pé ọtí gbà pé ó ní tọ́ ni kí ni mẹ́jọ̀mọ́ alhadé ó ní fàyà láti àlè àǹṣẹ́yì àtẹ́ òṣèlú ìfẹ́ lẹ́tà ní fún rẹ̀ náà tó mú jù lọ́dọ̀ rẹ̀ má ti ìbéèrè ọwọ́ ká tu nítú pé má sáré máa lọ sí tamina aláṣẹ kúṣe wá béèrè kí ni zikiru ẹ̀ lọ́wọ́ mi. a nà kó mo bá mo rí pé mọ́ ní ẹ̀sùn ọ̀gá lẹ́yìn tẹ́tẹ́tẹ́ ṣùṣọ́ lẹ́tọ̀ wọ́n sọ fún ìṣọ́ ọ̀rọ̀ sì ẹ sọ kí ní kàdé àkàtọ́ omi lójú jáde ń bẹ fún yunani. kó tẹ̀ padà wáyé pé àfọ ò lẹ́ẹ̀rí ní fún nǹkan lọ́tọ̀ lòun ọtí fi nù máa fún un lábá ní pé ọ ah, ẹ wá tí mo sọ lẹ́ẹ̀kan kò rí bẹ́ẹ̀ tí wọ́n máa fa sọ́lá ó jẹ́ òkú ìjọ ní ọdún ṣe dá ó wá dá fátúrà tó ṣe dá nìkan wá ń bẹ ń bẹ lókè lókè náà tó fi ọkọ̀ yá ń tàn wá retí tí àwọn èèyàn fi wá lọ tányá wọ́n lọ bá àwọn akẹ́kọ̀ọ́ amẹ́kùnrin láti ẹ̀sọ́ kí ní kẹ́kẹ́ kan mo rárá létí wa fi hàn ká ah, ìwọ lọ ní ẹ̀rí ìwọ lọ mọ́ ẹ̀ka ẹ̀ka ohun mọ́sílẹ̀ kìíní àfa àgbègbè ọjọ́ kejì táwọn ọmọdé kí wá pé ó wá gbé ẹni tó wá kọ̀ kẹ́kẹ́ ní àná ó wá gbé sí ẹ̀gbẹ́ ní mọ́sálásí mọ́ mo sọ kẹ́mẹ́kà tí ò rí bẹ́ẹ̀ àfáà mi ló kọ̀rẹ́tì mi àfáà gidi ó kọ̀rẹ́tì ìwé ìdíwọ́n tó wá rí àṣìṣe àfáà gidi ìgbẹ́ náà ọgbọ́dọ̀ wọ́n náà tọ́ọ̀fì kọ̀rẹ́tì ẹ̀ lọ́nà pé ọ̀ ní sáré lọ sí ṣókùnrin pé àṣìṣe ni hátà ó padà wá jẹ́ àṣìṣe fi tahqiq ọ̀nà tó gbà ní pé ẹ̀ṣẹ̀ mo tún lè ṣe aláfẹ́ rẹ̀ ṣe kíní kan ó lójú ni pé ìta ikọ̀ ní ara àfáà wa Musa Islam gbogbo tí alhadimu ṣe àfáàwà musa ò ṣe ṣokùn ìbéèrè ni tẹ̀yìn nísìn pé bẹ́ẹ̀ ṣe yẹ ohun lóhun lójú eléyìí máa fẹ́ wọ́n pọ̀ díẹ̀ tòjú náà kọ́ májèmú tí alhadimu gbélé ni pé fàdà tẹ́sán ní ẹ̀ṣọ́ hatta وحديث لك تسمى كده ذكر وما هو حتى كده ذكر وكل راعي مبجوح أفهم إن الذكر في الطفل zikiru rẹ ní ẹ̀rí rẹ ní ó lè padà jẹ́ pé ẹ̀rí jẹ́ sọ anàkùnrin ọlọ́wọ́n dọ̀ ẹ̀fọ́ ni à pé kì í ṣe dọ̀ ẹ̀fọ́ àfọ̀nì àfàtúkì dọ̀ ẹ̀fọ́ mo mọ̀ ṣùgbọ́n iṣẹ́ kìlọ̀ ṣe anàkùnrin ọjọ́ sọ yìí ẹnìkan lọ́gọ̀ yìí pé wọ́n ní hukumu rẹ ní haramu rẹ àwọn àfọ àbáyé ló pe ní haramu ṣùgbọ́n ẹ̀rí wọn lẹ̀ àfọ̀ lè ṣàlàyé tí ò sí ní ọ̀dọ̀ tiẹ̀ wọ́n ní wọlé nǹkan náà àwọn ẹ̀kọ́ tí ń bẹ lára akẹ́kọ̀ọ́ ni ìṣọ́ àlá آه، يقدم وسبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك